بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه àwọn ọ̀rọ̀ tí a fẹ́ máa ṣàlàyé lénìí òun náà ni ọ̀rọ̀ la haraj la haraj kò sí ohun tó burú kò sí ohun tó burú eléyìí òun náà ni ohun tó ṣe pé wọ́n ṣe ẹni rọrùn fún àwọn ọmọ èdè ènìyàn láti jẹ́ pé kí wọ́n ṣe é kódà àwọn alálàájì kò sí ohun tó burú fún wọn nípa pé tí wọ́n bá lè ṣe bẹ́ẹ̀ yàtọ̀ sí bí àwọn kan ṣe rò ó nípa pé àbálálàájì ò lè ṣe bẹ́ẹ̀ ni kò sí ohun tó burú àwọn kan tí a fẹ́ máa gbéyàwó yìí alákọ̀ọ́kọ́ kéèyàn wẹ̀ kò sí ohun tó burú fálálàájì kó wẹ̀ o àwọn ìlú mi lè pè bóyá ẹni ọba ti jẹ́ pé ó fẹ́ ṣe hajj lẹ́yìn ìwẹ̀ èyí tí ń bẹ fún ájì nìkan kò lè wẹ̀ mí mọ́ rárá o alálàájì lè wẹ̀ dáadáa bákan náà alálàájì ó lè jẹ́ nìkan tó yẹ pé yóò ṣe ìjàmà eh, kódà kó ṣe pé ìjàmà rẹ̀ orí ló ti ṣe ó sì gbé aṣọ ìrámọ̀ wọ̀ kò sí ohun tó burú ń bẹ̀ ó lè jẹ́ nìkan tó yẹ pé èékánná rẹ̀ tó bá rí sọnù fún rẹ̀ sùn tó burú mbẹ́ alálàájì ó lè jẹ́ nìkan tó yẹ pé yóò fi ibìkan yóò fi ṣe bòójì nígbà tí oòrùn bá ń pa á yàtọ̀ sí báwọn kan ṣe rò ó nípa pé kò gbọ́dọ̀ máa wà ní abẹ́ bòójì nígbò jẹ́ pé alálàájì pàpà jùlọ láwọn ọkùnrin wọn ò ní fi kankan sórí àwọn kan tó wá lérò pé bóyá wọn ò tún gbọ́dọ̀ wà lábẹ́ bòójì ní inú oòrùn ni wọ́n gbọ́dọ̀ wà rárá o alálàájì láǹfààní láti jẹ́ pé kó wà lábẹ́ bòójì kò sí ohun tó burú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ alálàájì ó láǹfààní láti jẹ́ pé kó wọ ṣòkòtò nígbà tí iṣẹ́ hajj rẹ̀ ọ̀bá tí ì tó kódà pàápàá jùlọ ẹni tí ọ̀bá rí yẹ̀rì tí ọ̀bá rí ohun tí ó sẹ́mọ̀dì nínú iṣẹ́ hajj rẹ̀ kò sí ohun tó burú kọjá nìkan tí pé yọ wọ ṣòkòtò torí pé ọlọ́run bá sọ fún wa pé yòrí ìlú lọ́wọ́ bí kò mọ̀ lè yí sọ́rọ́ wala yuridu bikum al-'usra ọlọ́run ọba ìrọ̀rùn lọ́fẹ́ fún yín kò fẹ́ ìnira bó ti wùlọ ọmọ ẹlẹ́ẹ̀kejì tí ẹ bá gbé aṣọ ìrámù wọ̀ kí ni àwọn nǹkan tí a fẹ́ jẹ́ kó ṣẹlẹ̀ wọ́n fẹ́ fún ẹni tó bá gbé aṣọ ìrámù wọ̀ ájì ló ṣe ni àbí ó mọ́rọ́ à ń yàrá tó sílẹ̀ lè rọ̀ kọ́wẹ́ kó gbé tó gbé aṣọ ìrámì yìí wọ̀ pàápàá jùlọ nígbà tó bá dé mikot mikot ibi tí ó ti ṣe ájì rẹ̀ àìbá wa mọ̀ ìyẹn lè lọ́ọ́ bá rẹ̀ níbi tẹ́ pé ájì ti súnmọ́ téèyàn oníṣẹ̀ṣẹ̀ dó ní ìrọ́mọ́ èèyàn máa lọ sí ájì direct láti airport èèyàn ó ti gbé aṣọ ìrọ́mù wọ̀ tí wọ́n bá ikú wọn bá ṣe é bẹ̀ fún wa ká tó gbé aṣọ ìrọ́mù wọ̀ láti airport àwọ̀ àwẹ̀ ṣùgbọ́n tá a pé bóyá bá tètè lọ tá a tètè dọ́hùn gẹ́gẹ́ bó ti jẹ́ pé sábà máa ń ṣẹlẹ̀ sí wa tá a máa ń tètè dọ̀hùn inú ẹ̀kọ́ òun náà ni pé a wẹ̀ kó tó ti gbé a gbé aṣọ ìrọ́mọ̀wọ̀ ní ààyè tá à ń pè ní alimekot mekot yìí ó kálukú lónìí eléyìí ò ohun tí ṣẹ̀ṣẹ̀ máa pẹ́ lórí ẹ̀ mekot wa àwọn alálàájì ò gbé wa lọ tá a bá ti débẹ̀ wọ́n fẹ́ jẹ́ ká wẹ̀ kó tó di pé a ṣe àwẹ̀ àgbẹ̀ aṣọ ìrọ́mọ̀wọ̀ ìwẹ̀ yìí sọ̀rọ̀ yẹn iwe súnà ni da púpọ̀ kódà wàláwùká ní ha ìdán aunufasa kódà kéèyàn jẹ ní tẹ́ pé ń ṣe ẹ̀jẹ̀ oṣù lọ́wọ́ kódà kéèyàn jẹ́ pé ọmọ ń bẹ lára ẹ̀ oṣùn tó burú láti jẹ́ pé kọ̀wé ìwẹ̀ yìí bákan náà ọkùnrin ọláǹfààní kọ̀wọ̀ ohun tó bá nínú ti pé ọjọ. ajé ò bá tí ì tó ọjọ́ tí ó sì yóò gbé aṣọ ìrọ́mù yìí tí ò bá tí ì tó kò sí ohun tó burú ńbẹ̀ obìnrin aṣọ yòówù lòun lè wọ̀ kọ́ sáṣọ tóbìnrin ò lè wọ̀ kọ́ sá ti jẹ́ pé aṣọ èyí tó ṣe pé a ti mọ̀mọ́ àwọn obìnrin tí wọ́n máa ń wọ̀ obìnrin ọ̀lásọ kan pàtó ní aṣọ hajj aṣọ tó bá wọ̀ òun náà ní aṣọ rẹ̀ ẹnu pé kó jẹ́ aṣọ èyí tó yẹ pé yóò bo gbogbo ìhòòhò rẹ̀ eléyìí ní ká dè mọ́wọ́ bákan náà alálàájì lọ́kùnrin kò gbọ́dọ̀ dé fìlà o alálàájì lọ́kùnrin ọ̀gbọ́dọ̀ wíláwà ní o lásìkò ìgbà tí bá ń ṣe ájì rẹ̀ lọ́wọ́ tàbí bá ń ṣe ómọ́rọ́ àfẹ́jíkóṣe léyìí èèwọ̀ ni nínú tí ọ̀gbọ́dọ̀ ṣe alálàájì ọgbọ́dọ̀ jẹ́ nìkan tó yẹ pé orí rẹ̀ kó sílẹ̀ ni o orí rẹ̀ ọ̀gbọ́dọ̀ jẹ́ pé yóò fi nǹkan kan sórí ṣùgbọ́n tó bá rí pé obìnrin ni òun ọ̀gbọ́dọ̀ fi nǹkan kan hàn ara rẹ̀ o ṣe ni ara rẹ̀ ó jẹ́ nìkan tó ṣe pé yóò bò pátápátá àyàfi pé látẹ̀ṣùdù aláwájì ìhànìkan àfẹ́jú kóhun ní olónìkọ́ bò ó lo ìbòjú hajj àfi ti parí iṣẹ́ náà kò sì gbọ́dọ̀ jẹ́ nìkan tó ṣe pé yóò lo èyí tó ṣe pé bẹ́ẹ̀ ni ó gbọ́dọ̀ lo áńkì kó lóun ó fi bojú bẹ́ẹ̀ kò gbọ́dọ̀ lo ìbọ̀wọ́ rárá bó ti wulẹ̀ ọmọ torí pé ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ó sọ gbogbo eléyìí láwọn àdéhìsì kan nínú àdéhìsì kan ànábì wa muhammad sallallahu alayhi wa sallam sọ pé la yalbasul muhrimu al-qamisa alálàájì kò gbọ́dọ̀ wọ aṣọ tí wọ́n rẹ́ aṣọ tó yẹ pé àwọn télọ̀ rẹ́ kò gbọ́dọ̀ wọ̀ àwọn ọkùnrin lélẹ́yìn báyìí wọ̀lẹ̀lẹ̀ àmàmà kò gbọ́dọ̀ wé láwàní bákan náà wọ́n lálẹ́ baldness kò gbọ́dọ̀ jẹ́ nìkan tó yẹ pé yóò wọ àwọ̀tẹ́lẹ̀ wọ́n sáráwì bẹ́ẹ̀ ni ó gbọ́dọ̀ wọ ṣòkòtò wala thawban massahu warasun wala zafaran bẹ́ẹ̀ kò gbọ́dọ̀ wọ aṣọ èyí tó pé yóò ní lọ́fíńdà nínú wala lil khuffayn kò gbọ́dọ̀ wọ bàtà aláwọ̀ èyí tá ń pè ní kófò ilà àlà yẹjìdá náà láyìn àfikọ́ má rí bàtà méjì tí ó wọ̀ sẹ́sẹ́ tí ọba ti wá rí fọ́ìlì yẹ́lì bọ́sùlẹ̀ kò fẹ́ yọ wá wọ bàtà kófù ńgbà náà bákan náà ó ń sọ ọlọ́run bá ti sọ nínú hadith mìíràn pé látàn tẹ́kìbò lè mọ́rí àtò àlùmọ̀ọ́rìmà obìnrin tó gbé aṣọ ìrámìwọ̀ kò gbọ́dọ̀ lónìí kọ́ bo wàhálà àtẹ́lì bàṣọlẹ̀ kọfà zẹ́yìn bẹ́ẹ̀ náà ni kò gbọ́dọ̀ lo ìbọ̀wọ́ méjèèjì kò gbọ́dọ̀ lo ọ̀sẹ̀ tó fún obìnrin láti jẹ́ pé antes tó rọwájì ẹ̀hà bìṣẹ́ ìlẹ̀kìmá kalẹ̀kìmá obìnrin lè dí gàgà ojú rẹ̀ pẹ̀lú ẹni nǹkan kan gẹ́gẹ́ bí tó bá lo ìjáàbù sórí tẹ́lẹ̀ ìjáàbù tó lò sórí ọláǹfààní ó lè fi dí gàgà ojú ẹ̀ tó bá pé jẹ́lì báàbù náà ló lò ó lè fi dí ojú ẹ̀ pàápàá jùlọ nígbà tí àwọn ọkùnrin àjèjì bá ń bọ̀ wá bákan náà nínú nǹkan tí a fẹ́ jẹ́ kí alálàájì ó ṣe òun náà ni pé síwájú kó gbégbé aṣọ ìrámù wọ̀ afẹ́ fún pàpà jùlọ lọ́kùnrin kó lo lọ́fíńdà kó para kó tó pé yóò gbé aṣọ ìrámù wọ̀ ṣùgbọ́n o tó bẹ́ẹ̀ jẹ́ pé obìnrin ni gẹ́gẹ́ bá ti mọ̀ pé àwọn ò gbọ́dọ̀ lọ́fíńdà èèwọ̀ ni fóbìnrin lọ́fíńdà tiwọn aláwọ̀ ni kì í solóòórùn títàwọ ọkùnrin ní olóòórùn ti ìsàláwọ̀ kájílé ìmọ̀wọ̀ dáadáa pàápàá jùlọ àtàbájóbìnrin agbọ́dọ̀ ló lọ́fín dá o ẹni wọn bá jọkùnrin nìkan iná ẹ̀ lọ láǹfààní kó tó di pé yóò gbé aṣọ ìrọ́mùwọ̀ kó lò lọ́fín dá lẹ́yìn eléyìí òun náà tún gbọ́dọ̀ lò ó mọ́ ó ti dèwọ̀ nínú òfin ẹ̀sìn ọlọ́run bákan náà nínú àwọn nǹkan tó yẹ pé ọjọ́ májẹ̀mú tí a fẹ́ jẹ́ kí alálàájì ta fẹ́ jẹ́ kó jìnà sí òun náà ni pé kò sí ohun tó burú fún alálàájì láti jẹ́ pé nígbà tí ó bá fẹ́ ṣe ájì rẹ̀ kó ké gbólóhùn sókè pé labbaika lahumma bi umra wọ́n fẹ́ ṣe umra nu labbaika lahumma bi umra ọláǹfààní kó wí bẹ́ẹ̀ torí pé ń sọ ọlọ́run ọba nínú ọ̀rọ̀ kẹtọ́ wá náà rẹ̀ wọ́n lọ sọ pé dakhaltu li umrata fil hajj ila yawmil qiyamah mo ti umra sí inú hajj tí ti o fi jọ wíyà kìyàmà yẹn pẹ́ tí ọba ṣe hajj afẹ́jú kò sí umra ó sì lè ṣe papọ̀ ọ náà eléyìí ọmọ rẹ̀ ṣẹlẹ̀ fáwọn tó bá jẹ́ àwọn tí ń gbé bẹ́ẹ̀ tó jẹ́ pé ìjọ tí hajj ó ni wọ́n dé máa ń lọ kájí tó bẹ̀rẹ̀ àkọ́kọ́ tiwa náà kó tó di hajj ọ̀rọ̀ kan bẹ sọ pé fali sí hajjá ẹ̀yin tẹ́ jára Muhammad ẹni yóò tó afẹ́ hajj nù yín kọ́yà kí ó mọ́ra rẹ̀ kọ́yà kí ìbọnú hajj rẹ̀ o ẹni ọba gbé aṣọ ìrọ́mù nínú ẹ̀kọ́ tàbí fẹ́ jọ pé ṣùgbọ́n tá ìpásìkò nǹkan bá dé ba lásìkò kó tó wọ ẹ̀kọ́ tó gbá aṣọ ìrọ́mùwọ̀ ọ̀sọ́la kó kírun yẹn tó ma aharim lẹ́yìn náà kọ́ wá sí jẹ́nì kan tó yẹ pé yóò gbé aṣọ ìrọ́mùwọ̀ akọba salatihi lẹ́yìn ìgbà tó bá kírun ọ̀rẹ́ yẹn náà tán káàní lahu uswatun bi rasulillah sallallahu alaihi wasallam irú ẹni bẹ́ẹ̀ ó fi kọ́ sí ànábì lẹ́yìn ìgbà tí ó kí ìrun dóòrì tán pàápàá jùlọ hajjatul wada èyí tó ṣe tó fi dágbére fáyé eléyìí káwa ní ọkọ ọlẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ inú ẹ̀kọ́ ni eléyìí ni díẹ̀ tá a tún sáré sọ náà kó lè bàjẹ́ ẹ̀kọ́ fún wa. assalamu wa rahmatullahi wa barakatuh.